àǹtí ò sí làmẹlẹ kò sí kínní kò làmẹlẹ ànábì ló píìkì ẹnu inú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tí a kọ́ ń bì ní pé èèyàn gbọ́dọ̀ tíjú débi pé àtiwọn akán wa pé èmi ni màrún kaba yìí ẹlòmíín sì ń sin lọ́n pẹ̀lú àìmọ̀kan títí òfìfẹ́ kú láyé ibi tó dàgbà dé ikú ń ṣẹ̀ṣẹ̀ wá béèrè kí ni ìdájọ́ jánábà nígbà tó o bá àbí nígbà tó o kọ́dà ńlẹ̀ yorùbá náà wọ́n ní bóyá lọ́rin sì ni wọ́n ní àìdàgbà mọ́ ṣàwó mo rò pé òwe lọ́rin lèyí ń lórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣàwó pé ọ̀rọ̀ ọmọ dàgbà ọmọ ṣàwó bẹ́ẹ̀ ọba mọ bẹ̀ kọ́ mọ bẹ̀ náà yìí bí mi mọ dàgbà dé yìí irú mi ọmọ wa mọ ṣàwó àà ẹ̀yìn ẹ̀ ti dúdé bíi tí ọba yéèyàn pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wàlá nínú ẹ̀kíríẹ́nsì tẹ̀yàn ní tẹ́nìkọ̀ọ̀kan yín náà ó ti ní ọ̀pọ̀lọpọ̀ ní fìtì yìí sin lọ́hùn kò yé kò mà kò sì fẹ́ béèrè eléyìí ṣe ẹ̀kírísì fún yàn lọ́dọ̀ ọlọ́run o pé àti wàá gbọ́ ìlú mi ni àti wàá gbọ́ báwo àgbàlagbà làwọn Abubakar àwọn Umaru fi kéwú radiyallahu ta'ala anhu gbogbo àwọn aṣáájú wa dáadáa ni wọ́n sọ méje Abubakar Siddiq ọdún méjì lànàbí gbà lọ́wọ́ rẹ̀ ọdún méjì péré lànàbí fi sàgbà rẹ̀ ara àwọn tó ti sàgbà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn Abbas àwọn bàbá àti Abubakar gan ibn Abu Kuhafa gbọ́n náà wá béèrè ní òye wọn lọ́dọ̀ ànábì ẹni tó tó yàn bí tó nípa báyìí dákun. Eh, ẹ̀yìn àìtìjú tí ọba kó báyà lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run sì ti ṣe rọrùn kọ́dà bó yẹ pé ní ìyẹn wá wò pé ní ah, irú mọ́sálásí báyìí kí n máa wá bẹ̀rẹ̀ rọ àwọn kan báyìí kọ̀ pamílé ó lè wọ́ ọmọ kéwù kan tí ọ̀rọ̀ bá yé ọmọ fún lówó pé ń máa ké tíọ́ra yìí lọ́dọ̀ rẹ o mo mọ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ńlọrin yìí nísìnyí tí wọ́n mọ̀ pé bá a ti ń sáré tó ń pọ̀ ọ̀rọ̀ ta yé yìí àkásá díẹ̀ ń pa tàlìkì àmọ̀ náà o èlò ni ọ̀nà ọ̀mọ̀ ń tọ̀ ná síbi ta yé. ọmọ yìí ọba ti darí lé kéwò ní ma fọ iye báyìí mí náà fẹ́ máa ké ìró àwọn tí ó rà báyìí. kọ́lá mọ ọmọ amáwulẹ̀ mọ ẹ̀dá akọ náà bàbá wa dáadáa ní ọtí àfa bá wa ń kọ́ kéwú bíbí kan bá wa fẹ́ pàkásọ yọ wá ifá bá ti mọ wọlé yọ wà tẹ fóònù <laughs> pé tọ ọmọ wa ń lé kíw ni o àfáà ọba yín <laughs> sọ̀rọ̀ nísìnyí pé ẹlákùnrin tú bí báyìí fún wa kò sí kò níra ẹ délé yẹn ọmọ ti dún pa ọ̀rọ̀ lọ́hùn tó ẹ dákun ẹjá kẹ́kọ̀ọ́ mi eléyìí náà njẹ́ ọba yé yàn kéèyàn ò béèrè níyẹn bá wò pé ní gbàgbà báyìí lè máa béèrè o lè lo ọgbọ́n ìmọ̀ ọmọ náà ọgbẹ́ nìkan lé àbí ọgbẹ́ nìkan tí. tí máa wa kọ díẹ ọlọ́run ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ yóò ṣe ní ọ̀rọ̀ fún gbogbo wa. وعن أنس بن مالك رضي الله عنه قال من السنة إذا تزوج البكر على السيد أقام عندها سبعة ثم قسم وإذا تزوج السيب أقام عندها ثلاثا ثم قسم ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ àwọn obìnrin òmíì tún ni tí Anas bin Malik gbà wá lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mẹ́ta ti gbọ́ àtọkùnrin náà tóun náà ń fi irú ẹ̀tọ́ báyìí dùn wọ́n ká gbọ́ ìlọ̀ tá nábì kì fún wa o sallallahu alaihi wasallam hadith yìí dá lórí oníyàwó méjì oníyàwó mẹ́ta àbí mẹ́rin kò gbọ́dọ̀ ju mẹ́rin náà lọ ní òfin tọ́lọ́run gbogbo ẹni ọba ti fẹ́ ju ìyàwó mẹ́rin lọ kò sí ní ọmọlẹ́yìn ànábì o sọlá ọsọlá torípa àwọn tí wọn yìí ṣe mùsùlùmí tí wọn ti fẹ́ ìyàwó mẹ́wàá kí wọn tó di mùsùlùmí nígbà wọn wá bá ànábì ànábì ò pé ah, nígbà ò ti fẹ́ kó tó di mùsùlùmí o kò ṣe nǹkan kan kí lànábì wí lọ́ọ́ mú mẹ́rin nù wọn ọ̀yọ̀ǹda àwọn yòókù tọ́ba pé ní tí ó ṣe fọwọ́ rẹ ni ànábì ó wo oru rẹ̀ ṣe gá nígbà à ń bèlè ẹni wọ́n wá bí sínú ìsìláàmù ẹlòmíín fi ọgbọ́n ẹlòmíín fi ogójì wọ́n tún máa pẹ́ ẹlòmíín láàfà kọ́lọ́nkọ́ máa ti ṣe ìtọ́ni ó lò wá káwa náà má dara wa lẹ́kẹ̀ẹ́ fún ṣe ìtọ́ni ọ̀nà àti gbára ẹni là kó lọ́dọ̀ ṣe ìtọ́ni wọ́n kìtàbù ọ̀sùnmù òní kéèyàn máa tẹ̀lé alukur'ani àti sunna anabu muhammadu sallallahu alaihi wa sallam. nípa báyìí ìdájọ́ tó wà nù hadith yìí ó ní í ṣe pẹ̀lú àyíntọ́ba níyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin àwọn obìnrin yìí àwọn ẹ̀tọ́ wọn ẹ̀ gbọ́dọ̀ fi dùn wọ́n nínú àwọn ẹ̀tọ́ táwa ti máa ní oúnjẹ ní aṣọ wíwọ̀ ní gbogbo náwó tí ọkọ máa gbé nínú náwó ìyàwó rẹ̀ kò gbọ́dọ̀ torí pé ìyá ti dàgbà ọmọ èké lélẹ́yìí lópin ìgbà tí àtìyá àgbàlagbà àti ọmọge tí wọ́n bá ń jẹ́ ìyàwó rẹ̀ ìyàwó làwọn méjèèjì ń jẹ́ kò gbọ́dọ̀ fi àwọn ẹ̀tọ́ yìí dùn wá wọn là nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀ fi ní kọ́dẹ̀ tí ń bá sì ń ṣe bẹ́ẹ̀ yá àti yawmal qiyamati wa shiqquhu ma'ilun àkọ́kọ́ ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ́ lálẹ́ kìyàmá kọ́dà kọ́ lọ́wọ́ tó dájọ́ ní pé bóńkà ń bá ń dìde ẹ̀gbẹ́ tí ó wọ̀ báyìí ẹni tó bá ní obìnrin ju méjì àjù kan lọ láyé tí ọwọ́ àti dọ́gbandọ́gba láàrin wọn anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀tọ́ tí kò wá hàn tọ́pọ̀lọpọ̀ ọmọ òun ni ana ti mẹ́nu báyìí òun lè tọ́ níta máa ń pè ní oorun nílẹ̀ yorùbá oorun wọn máa ń pè pé òpin oorun fún wọn àti nínú sẹ̀ríà lọ́wọ́ kìí ṣe ń tó lè máa dìsáìdì lọ́wọ́ rẹ̀ ìmọ̀ pín oorun fún àwọn obìnrin tó ti jù kan lọ lọ́dọ̀ ọkọ kan nínú òfin ọlọ́run gbogbo obìnrin lọ́lẹ́tọ̀ sí òru kan ìjọ kan òru kan ìjọ kan ìwọlọ́wọ́ àmọ́ bó ti pín láàrin ara wọn tí ó fi rọ̀ wọ́n náà lọ́rùn tí ó rọ̀ àwọn náà lọ́rùn bóyá méjì ló fún kan ó sì fẹlẹ yìí náà níjọ méjì ó fẹlẹ yìí náà níjọ méjì wọn bá sì gbọ́ yìí pé àkọọká má máa dààmú yín ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ọgbọ́dọ̀ dúra wọn lọdẹ obìnrin kọ̀ọ̀kan ọlẹtọọ òru kan àti àtọ̀sán kan èyí tó tiẹ̀ wá ṣe pàtàkì jù òun ni òru lóru sẹ̀rí àtọ́bẹ̀rẹ̀ láti kíni láti irun magribi ibi tó òru aago méjìlá ìbóló ni òru aago méjìlá o òru ti sẹ̀ríà ìrun magiribi lòru ti bẹ̀rẹ̀ ó sì di kíni ó di àṣùbà ntọ́fà bẹ́ẹ̀ ni pé ní olúwa ní wọ́jà àná lẹ́yìnlá lèbáàtà wọ́jà àná nàhárọ́ màáṣà ọ̀sán kò nídìí pínpín torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ntọ́lọ́ ń ṣe fún ni ká fi wá wá mọ̀ lọ kọ̀bá wa jẹ́ pọ́kàn náà àwọn ìyàwó yìí ṣọ́ọ̀fù wọ rẹ̀ fẹ̀gbẹ́ tira wọn èyí wọn kàn yàwó mi ké bọ́dọ̀ rẹ̀ lẹ́wà lọ́sàn-án à ọ̀wà lọ́nà ìwájẹ rẹ̀ ni kò sí pínpín àmọ́ tí magrebi bá ti ń dé ẹ̀tọ́ obìnrin ni pé ọ̀dọ̀ mi ni wọ́n gbọ́dọ̀ wà lónìí ọ̀dọ̀ mi ni ọ̀dọ̀ ọlámọyìn ni wọ́n gbọ́dọ̀ wà ní ọ̀la tọ́ba di lọ́tún làbí wọn bá pé mẹ́ta ọ̀dọ̀ lamọ̀yìn ni wọ́n gbọ́dọ̀ wà èyí ń bẹ̀rẹ̀ láti mọ́gíríbì tó sì fi di àṣùbà ẹ̀fọ́ wọn ni. àwọn afáàmọ́ wa pàkíyèsí wa pé ọ̀dà ńgbà tá a wí báyìí pé àlùkòsímọ́tò fi lẹ́yìn ẹni wọn bá jọ lọ́dẹ ńgọ́. gbogbo ẹ̀ làwọn afáàmọ́ wò pé èèyàn lè jọ lọ́dẹ kọ́ jẹ́ mùsùlùmí yóò lo ìsìláàmù náà. ọdẹ ò pé kéèyàn ọdí nǹkan mí kọ́ mọ́ lo ìsìlámù náà wọ́n ní àwọn tó bá jẹ́ pé ọlọ́dẹ àbí iṣẹ́ òru ni wọ́n máa ṣe bọ́yọ́ ọlọ́pàá ṣífì alẹ́ lónìí àbí mẹ́díkù dọ́kítọ̀ ọlọ́dẹ nìkan irú ẹni ọba ti rí bẹ́ẹ̀ àjẹpé léèlù tiẹ̀ ló di màá nàhàrù náà di a sá ni ọmọ ọmọ wà kò rújú. láti àṣùbà títí tí wọ́n fi pè wọn magiribi ẹnìkan lọ́gbọ́dọ̀ ní ẹ̀tọ́ òun nínú àwọn ìyàwó rẹ̀ àmọ́ ìtọ́ kọ́mọ̀ jẹ́nẹ́rálì ni pé wájà ánálẹ́yìlá lè bá a bọ̀tà ní tó bá ní kọ́ọ̀tù àti pé ah, ọ̀sán òru níṣẹ́ tòun kọ̀ láìsí àti pé tí wọ́n máa pín ní ọ̀sán àmọ́ gbọ́dọ̀ pín ẹ̀tọ́ àwọn obìnrin ni bí èèyàn bá ṣe é mi ẹ̀ bá ń kírun tí ń gbààwẹ̀ tí ń yọ zakara ń ta wínú àwọn kan wọ̀nyí lé ó lè fa àyàn lẹ́sẹ̀ ilẹ̀ láìkì yá máa wò ẹ̀tọ́ àwọn obìnrin ni ní ẹ̀ bá ti mọ̀ kó ń léjú ìyàwó kan lọ. nípa báyìí eléyìí là ń pè ní alikosima ìpín oorun fáwọn obìnrin.